kọ́ bá bàbá Tinubu ṣe kí Nàìjíríà yóò tutù ó gbóná báyìí o ó gbóná lẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ṣàdúrà kó mi bẹ́ẹ̀ bá mọ àdúrà ṣe òkò tí ó pàdé lára àfa àti ṣàdúrà ọlọ́ọ̀lọ́mọ yẹ o. kan la wà nú ẹ̀ òun ò ní ládàá láti di àwẹ̀ tí ò ní ládàá yìí ọmọ nàìjíríà àwa sọ̀kalẹ̀ ibi àwẹ̀ tó ní ládàá. àlẹ́ àìṣòdò ọ̀tọ̀ alẹ́ ìsáàlì fi wọ́tọ̀ ní. yàtàkì yìí ẹni ó lè sọ fóun fẹ́ sọ̀tẹ̀ fún wa ò sí àwa tá a bẹ̀rẹ̀ ni abẹ́rẹ́ wà ní Babátúndé Jùdé ìdìdà mo lójúkó Babátúndé Jùdé ìdìdì abẹ́rẹ́ wà sí láti kẹbi aago mẹ́jọ alẹ́ láti bẹ̀rẹ̀ wá sí wọn wá sí àsálàtú ní sọmá ìkílẹ báyìí ní sì lọ lọrin o àwa wọn ni gbogbo àwọn táàbù dín adékọ̀yà tọ́jà bíi lágbára tó ń mọ́ lórí àwa wọn ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdà bá kẹ́ Mansuru Ẹgbẹ́yẹmí ọlọ́mọba kẹ́ bá gẹ́ àwa rẹ̀ ni. súnmọ́ bọ̀dì bá jẹ jìbìdá jẹ báṣọ àwa wọn ni gbogbo wọn báyìí bá ti wà bẹ́ẹ̀ nù ẹ̀yin yasak ẹdúgbẹ fún Ọlọ́run ọ̀nà tẹ́ẹ̀tì rà àánú Ọlọ́run òun níbi tẹ́ẹ̀ gbọ́rọ̀ yín báyìí àwọn èèyàn jẹun bẹ́ẹ̀ bá dé mọ́kà èé ṣe táwọn alárúbáwá bí máa sáré káwọn oṣù tààrà fáwọn àtàǹgbáwé wọ́n ti gbọ́ ọ̀rọ̀ àlẹ́kùn Muhammad yìí. sallallahu alaihi wasallam. ẹ yóò gbọ́ ànábì dáadáa. sallallahu alaihi wasallam. ìwọ tó ń gbàwé tó ọba wa rẹ nìkan ọlọmọsálásí ọwọ amọ apò mẹ́ta dání ojoko ẹ ń retí kí wọn gbèrú ẹ ti ṣàlùwàlá ẹnìkan ti di ojoko tiọ mo ti wò pé kò mú kankan dání déédéé ìgbà tí wọ́n fẹ́ sínú ọwọ́ ní ẹ̀yìn náà ìgbà áfùkà àrà tó bá wù ọmọ adá láyé ó ti ṣe ríire parí. àmọ́ ìwọ nìkan ẹyin bíi mẹ́jọ orí wọn nìkan oníwọ́ntò lọ súyà wá wájú wọ́n wá mú súyà wọ́n dì mẹ́yìn ìwọ nìkan búrẹ́dì lọ́ọ̀gì ẹ wá bá mi bó ti mú tó ìwọ nìkan wọ́n sì yí wù tá ìgbókí aláti bẹ̀rẹ̀ wá sí lọ́dọ̀ ọba wọn níbẹ̀ wọn la wà ń jẹrin à ń sì tún kó bẹ́ẹ̀ ní kẹ̀kẹ́ àgbo márùn wọn ní lọ́rin yá torí wá sí alẹ́. àdúrà wà ní Ṣàngó Ọ̀tà níjẹ̀ta ẹ mọ̀ ní kẹ̀kẹ́ àgbo márùn àbọ̀lá tó parí wá sí wọn ní Ìlọrin yá àwa dé sí wá sí lánàá òní àlè lọ́mọ Ìbàdàn láwà lánàá ọba tó wá sí lọ́la ní. àlùkò láání ọ̀dọ́ bá a ń bá a bọ̀ nu ìyá mi tọ́ bá fẹ́ lè mi bẹ́ẹ̀ nìkan wú ọ̀tá máa fèsì máa bá tiẹ̀ lọ ayé tí wá ń dá a lọ́nu ìtawá wúyà kọ́ máa kò sí tọ́ka wa èmi ti pe ọlọ́run dé ọ̀rọ̀ tí ń sọ fáyé tí wọ́n fi máa dá ìpèjọ fún mi ọlọ́mọdé ọ̀tẹ̀ nù mí jáde. amiina. àbá kẹ wọn tún bèrè lọ́wọ́ nìyí àti tó gbọ́ mi nìyí wọn tún bèrè bá ń tẹ kò jẹ ọmọ báwẹ ẹ tó gbọ́ báyìí mo ti wí tẹ́lẹ̀ mọ́dà àjọ ọ̀gá yìí ní èdè náà ni wọ́n ti ṣe tọ́ báyìí. àlà ìṣúná ọkọ̀ àlàyé sáàni fi wà tọ́lé. ìwọ́n bá yá mi bí wọ́n bá jẹ ìbáàtì rẹ sí jòkó tó ọ̀bá ìbáàtì rẹ sí jòkó tọ́tọ́ mi wí ìta jòkó yìí ẹ máa lọ ẹ máa náà wo mọ̀lá nígbà ìgbà kan ìgbà kan òbí ọ́ oṣù tó tó tẹ̀ta ìgbà kan ìgbà kan ọ̀dọ̀ làwọn tó ń kì ibẹ̀ ni o ní ládàá kankan tó wọ́n gbà lẹ́yìn ká àwọn láìka tí ọ̀dà lé ọ ọkọ rẹ bẹ́ẹ̀ lé kọ́là kọ́ kásẹ̀ lọ́kọ̀ rẹ lérí báyìí kọ́ máa dànù òní dáadáa ju kọ́wá lọ lórí mọ́tẹ́ ìgbà gán mú òsì bì ọ́ ìgbà gán ìgbà gán ìgbà gán èwo ọ̀bá omi kí lọ́kàn wá. èmi kàbí kúndà yí ẹ̀ àwọn èèyàn láti wá gba bàbá yìí àjàdájì wá ná wàhálà alájọ mi àjàdájì wá ná wàhálà wọn ná dààmú ẹ̀rí ọlọ́jọ́ mùsùlùm àyìndé ọmọ akísáyà wọn lọ kọ́ ní kùtì nínú gbogbo tá ọlọ́run pírẹ́sẹ̀ntì ni ní wálìsì ọlọ́mọdé ọlọ́mọdé àbílẹ̀ lọ́wọ́ tẹ̀ pọ́n. amiina. ẹ lámì ni. amiina. Sego Mustapha Sego ọ̀rẹ́ mi dáadáa wọ́n lò òun bẹ lẹ́kọ̀ọ́ àwọn wọ́n ní wọ́n ní gbọ́ ebi lọ rí làwà wọ́n ní wọ́n ní náà là ń gbọ́ wọ́n ní Sego wọ́n ní òun wà lẹ́kọ̀ọ́ báyìí nìyí wọ́n ní ipò tí mc wà ń Sego lórí nísìnyí ọlọ́run ọ̀dàrú ó ṣe ti kálukú mu mc Àbújá Sego Èkó kò sí wàhálà ẹ ẹ dá gbogbo jàmá ọlọ́wọ́ wọlé àwọn ibẹ̀ tí ó gbé yìí president olóró wọn ni wọ́n ní wọ́n fún báyìí ọlọ́jẹ̀ wọlé yìí tó ṣe yìí náà ọlọ́jẹ̀ wọ́n fún president. amiina. lẹ́yìn wọn ti máa wù náà wọ́n mú nǹkan mi mú nǹkan mi. bíbẹ́ àlìkà fara hàn. wọnú mọ́kà níta eighty níta eighty lọ́wọ́ mọ́kà kò sí sọ̀kalẹ̀ nínú wàhálà táwọn àjọ ìjàmbá tà ti dé èrò lérò wa káàbọ̀ èrò lérò wa káàbọ̀ ìwọ náà o pé pìtínà bára rẹ èyí mẹ́rin ìwọ nìkan wọ́n bá ilé ha ilé olówó wọ́n fà ní kẹlò bí kò dé déédé ọ̀rẹ́ ìrìn ní tàbí pọ̀ níbi ilẹ̀ fún màálù wọ́n kí ó dé ó lé yín tó bìnnì.

Adégàn ní ọmọ dáadáa ọmọ rẹ̀ ní bọ̀dọ̀ tí wọ́n sọ dáadé àtòrílẹ̀ wọn ó ní àwọn jàmá àbámú tí wọ́n gbé dání olójòkó lọ́jọ́kó kí n máa wọ báyìí ọmọ dáadáa ni ọlọ́run ní kájú pa ọ́. amínà. ọmọ dáadáa ni. bí bàbá ṣe mí. ṣe bá rí kọ́ọ̀lù rẹ̀ kẹ́ ẹ wá lọ́kùnrin là ń pọn ìbànú toró ní àwọn ọ̀rẹ́ tí wọ́n gbége ní ìdání àwọn ọmọ tí wọ́n mọ́ta tó wó kọ́ tómi bá ní okùn yìí ní five hundred bàbá wa ní no bàbá sí bàbá wa ní ṣe ní seven hundred wọ́n yẹ pé àwọn náà ní oyún ní o ti lọ bẹ́ẹ̀ láàmà láàmà tó ti ń kó kí o ìwọ náà jọ yẹ ẹgbẹ́ rẹ kì í ṣe jọ ìsúnmú sí ayé rẹ òun lè bàjẹ́.

ìsìlẹ̀. kùnìtù máa hàbà kò sí débi pàdé ẹ̀ lójú ọ̀nà pé à wọlé àlùmọ́nìrì yìí ó yẹ wà ní wọlé máa wọlé jókòó. wà á fọdọ́rọ̀ àyà mi fàtà ìlà yóò ṣe àìrọ̀. èyí tí bí ìdájú ń lù sẹ̀mí ayé ọmọ èèyàn òun ni kí wọ́n bá nǹkan wá pẹ̀ báyìí kó sì rí fún wọn ọkọ̀ wọn fẹ́ fún wọn náà pẹ̀lú bàtàṣà tó lè wáyé ọ̀rẹ́ rẹ̀ fún wa ní pẹ́ntẹ̀ alájà ẹ̀dàkọ̀mọ́ bínú ẹ̀jọ̀ tó lọ́dọ̀ one hundred and fifty thousand tí mo ní ní ẹ̀dàkọ̀mọ́ bínú kò léjú pé ẹ wo ẹ̀sìn lẹ́jọ́ sunday tó rẹ̀ fún mi bẹ́ẹ̀ padà wá one fifty tí mo ní ní ó tún rẹ́ẹ̀rì ó tún ẹnìyẹn ọ̀bá tó jẹ́ èyí tí bí dájú fẹ́ dà ní kí To túnṣe aláìmọ́sàdúrà fún gómìnà wa the executive governor of Lagos state Babájídé Sanwó-Olú àṣàdúrà fún wa ọlọ́pàá pẹ̀lú gómìnà wa lẹ́kọ̀ọ́. ìtumọ̀ ọdún mi ni pé èmi ọmọ bádébára ti gbajúmọ̀ tó lẹ́kọ̀ọ́ yìí ó yẹ kó rí àwọn gómìnà ó yẹ kó máa rí wọn pàdé bíbáyìí lọ́dọ̀ àbájẹ́ kùtà báyìí ọlọ́run gbajúmọ̀ ọgbajúmọ̀ adébára ẹsẹ̀ rẹ̀ kárù. ọ̀rọ̀ mi yẹ gómìnà ti bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbẹdẹ àyè òkájọ ti dàsáàkì tó ti mọ́ a gómìnà sọ́kọ̀ bá ní ògbé wáyà yìí a kọ àpò ẹ̀ débi pé. ẹ ẹ jẹ́ àdìsá. sàárùn yín bẹ́ẹ̀ bá wo sàárè ṣé rí sàárè tí wọ́n gbẹ́ kótókótó tá a dàgbà tó le tá a kù yẹ̀pẹ̀ sí tá a kù tá a máa lọ kí kálukú tó gbà kí wọ́n máa fàyàwó olúwa rẹ̀ ní ìdẹ́rù ní òní gẹ̀rí ẹ̀ mọ́. tí wọ́n ń tan ẹni ó kú ọkẹ mọ́kìyàwó rẹ̀ lẹ̀ o ó lè lọ ó sí kànga irọ́ nìyí láwọn obìnrin tálẹ́ òkèèrè ọkùnrin kan gbó kànga. ẹ àlẹ́ sá ìlú ọkùnrin dákẹ́ ẹlòmíì ò ní lọ mọ́kà tí ó fi kó láyé àmọ́ sóore ọ̀sàánú ó sì sàárà ló sì wọ̀ nìyẹn náà ẹni ó sì lọ mọ́kà nígbà yẹn mọ iye ní ìlú àti wúrà ó sì wọ̀ náà. wà á fọdọ́lù àyà mi lè fàtà ìlà ìlọsẹ̀ àlọ́. mọ́kà dẹ́ ńlọrọ́dọ́dún dẹ́ ńlọ dẹ́ ńlọ dẹ́ ọlọ́run kí ẹyin ni ẹ̀ mọ́tà alẹ́bìnrin alẹ́bìnrin alahajumọ́ra alahajumọ́ra ájì ẹ̀kan náà ni gbogbo ìjẹ́ tẹ́ ẹ̀rọ lọ́dọ̀ ọdún tẹ̀lé púpọ̀ lọ́hùn kẹrin àwọn ẹbí yìí kan sì bẹ sí àjẹ ọgbọ́dọ̀ gbogbo wákàtí wọ̀ lọ́dọ̀ ọdún tó ń gbogbo fún. ìbáwọn ẹbí yìí kan bẹ sí rìnrìn kù yìí kì í tí ọ̀gá tún kù ilé rẹ pé lójú òun rẹ̀ bí ó ti gbé sàtò lárí ní àtọ́ mọ́. ìwọ́n sì fẹ̀ sínú ilé jẹ ráàdì ọlọ́run wa mú yín ni gbogbo alájọ lọ èyí tí ó lọ tẹ́ èyí tí ọ̀parí. bọ́lá bá ti di tọ́lọ́hún ẹ jẹ́ kó gbogbo tẹ ẹ ní kẹfì ṣe. ayé yìí àwọn ará ẹ̀fì rẹ ni everybody nínú ayé kódà adé Muhammad. sallallahu alaihi wasallam. ẹ ẹ yóò gbé èmi di lọ́wọ́. anábì náà tẹ́ láti rí ayé ọ̀rẹ́ ẹ̀fì rẹ ni ó ti lọ ayé tá a wà ń bẹ̀ tẹ́ láti rí wa nígbà tó lò náà bọ̀ lọ ọmọ mi lórí àti Muhammad sixty three years. Sallallahu alayhi wa sallam. sixty three years ànábì ọba àti gbogbo ẹ̀ obìnrin tọ̀rọ̀ mu. ẹ wo táwa fi dé ẹ bá rí kúlìsì ẹ bá bẹ́ẹ̀ kú ọwọ́ ìyá bá tàdá bọ́lú bá tọ́ àwọn sójà lọ́rọ́ ní ọwọ́ wọn bá wọn hàn wọn á gbé ará ọ̀run níbẹ̀ náà ẹni tá lọ́rùn ẹni tá lọ́rùn Nàìjíríà lórúkọ mi la ẹ àti Nàìjíríà lábẹ́ ẹ̀kú yìí bọ̀dá rashidi àwọn ẹ̀dá bẹ́ẹ̀ kú yìí ẹ̀wù ẹ̀sìn ẹ̀sìn náà ni obìnrin lọ́mọ́gà ọ̀nà òmùra obìnrin lọ́mọ́gà bẹ́ẹ̀ ni lọ́ òmùra ó lè tẹ́lẹ̀ kankan yà àti ilé ìràpá torí kọ́ bẹ́ẹ̀ lọ́ òmùra kìí wá tẹ́tọ́ bẹ́ẹ̀ fi ṣe lọ́hùn wọ́n tà náà lọ́bẹ̀ ṣe èyí yóò tó méjì sára yà yìí ẹ̀ jẹ́ bàbá ọtí ṣe yí ọ̀hún náà ẹ̀ á tó méjì yà yìí. tẹ́lá bí àyíkẹ́ rẹ ni. ẹnu wú lẹ́lòmí ìgbéde kí ló dé àlàájá ọdún wọn mọ bá ìlú ní. àmàdáwò fẹ́ wá kí ọlọ́run ọmọ yájì tí mo ti ti gbó ìyé yín kí láà kà mí. lóòótọ́ o ẹ má jẹ ẹ ìsìlámù ẹ má jẹ wa o kò jẹ́ o kìí ti pẹ́tọ̀ bá ṣe o jìyà o kìí ti pẹ́tọ̀ bá ṣe o kò ní ládàá o wàhálà náà là ń wá kí ṣé ẹ̀mọ́ káwọn ọmọ àgbà bẹ́ẹ̀ léde tí wọ́n máa pọ̀ ní ẹ̀mọ́ gbogbo yìí báyìí wọ́n wá lọ́ọ́ fi oní stóòlù sí nígbà wọn rówó. ibẹ̀ gbọ́dọ̀ bá ọmọ olórin ní kọ igi wọn lì èyí tí máa bóun bàbá olówó ẹ ọmọ bàbá olówó àbí orílẹ̀ máa gbọ́ ẹ máa ń dà àwọn àwọn bàbá olówó àbí kíni ẹ wo ilé ọkọ̀ tó lẹ́yìn òtútù ẹ̀sẹ̀ rà nínú billion mọ́tò mọ́tò epo náà ni ó ti lò ọ̀nà náà ni ó sì rìn yìí tẹ bá bá lọ wọ ẹbí ẹni ó ra mọ́tò yìí o ẹtú ẹbí wọn lọ ẹtú dáadáa ẹrẹ ń sí àjẹ ó yóò ṣe wá bá ọlọ́run tó àjẹ àmà bá a ṣe bá bọ̀ ni torí náà ẹ̀yìn jàdá àti bọ́bá yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn jàdá. bíbá àlítà farahàn kúlùmọ́ ọ̀jà sáà. kí a fi sàánú àwọn èèyàn. sáàìlà. àwọn tí ò ní dábàá wá bá wọn fún wọn ló ń jẹjẹ fún wọn lówó náà tọ́jú wọn sanwó iléèwé ọmọ wọn bọ́ bá lágbára ẹ̀. wà á ti rí mú ti yá. ẹni ọba sì rí pélé yìí ń dààmú ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n fi mọ́nu ọba ti lágbára ma ìbọn hmm. àwọn olùwẹ̀ ìwọ náà ríra rẹ. wàhálà fi alẹ́ lè mọ sẹ́ẹ̀dì àfihàn àbúkà àwọn tó bá rí bọ́ọ̀lù ẹni wọ́n ti wọ́n ń sunkún fún ayé wọn ò gbádùn ayé wọn ò gbádùn ayé sàárọ̀ ọ̀bá tọ̀sán ọ̀sán ọ̀bá talẹ́rí ó sì mọ̀ wọn sàánú wọn. ويسر لهم حاجاتهم متذللا ṣé bùkátà wọn mú múyẹ fún wa báwọn bí i àbùkátà wọn ẹjẹ máa sàánú ara wa òfin tó mú nàìjíríà strong bó ti strong yìí níbi tẹlifí nàìjíríà strong gan ẹnu atẹ́kùn díẹ̀ tó kù dé fẹ́ sí wa pẹ̀lú pẹ̀lú atẹ́kùn pẹ̀lú tútù yìí ọ̀dọ̀ àwọn àfáà tí wọ́n sọ tẹ̀síwá lẹ́lẹ́ o kìí sàwọn abáfọ́ wa náà yẹn o tẹbi ọlọ́run lọ́pọ̀ yẹn ti rú òkì ilé àwọn òun kọ́ àwọn ẹni ọlọ́run tààrà wọn ò ju tẹ̀sùkọ́ nàìjíríà ń lọ nìyí nàìjíríà fẹ́ kẹ́rù ọkọ̀ nìyí àmọ́ bí a ń lọ. ẹ̀yin tọ́lọ́run kẹlẹ̀ ẹ̀rọ pé nǹkan ṣe nàìjíríà àwa tá a ní tá a ní ká tá a ní go àwa la mọ̀ pé yà ń jẹun nàìjíríà àbẹ́yìn tọ́lọ́run kẹ́ níbo lẹ́ ẹ bá ti kíní kan pẹ́rẹ́ ó di Dubai lórí bóyáwó àtọkọ mọ́ín ó di Germany táwa ta lọ tó lọ sí bíbù tá a tòtò tó rí wá tó bẹ̀ àrùn pẹ̀lú oríṣi fọ́ wa tá a ti rí dókítọ̀ àwọn àbàwà wé yín àwọn kókó wọn náà lájọ pé wájú ọlọ́jọ́ àrùn kìá mọ̀ báyìí àwọn tálíkà kan bẹ àwọn tálíkà tẹ rí ni ìjà àrùn kìá mọ̀ wọ́n hẹ̀ olówó mi lè mọ̀ èyí bàbá dákìrà àti wọn ló tiẹ̀ tó yà ní owó ìwọ̀kọ́ tó àdírò yìí ẹ máa lọ yàn pẹ̀lú Range Rover ẹ̀ta méjì wà láà bí wọ́n múná lọ iná lè fi yé èkó lónìí ẹ ẹ ṣe àgbákò ní ìlú ni ìjọ àdìgíámà ó máa bá a ìjọ àdìgíámà kókó gọ́ọ̀mẹ̀ntì aláàjì dùdúrẹ́ kókó gọ́ọ̀mẹ̀ntì ìlú kọ̀ọ̀kan àwọn òyìnbó wọn ò ní problem white people wọn ò ní problem ẹ wọ́n ti ṣèlú wọn làbí kó Nàìjíríà lọ bẹ̀ ẹrù tí wọ́n ti túrù wọn ṣe àfi kówó nàìjíríà lọ bẹ̀ káàdì kìá máa lọ́wọ́ sọ̀rọ̀ ní ọ̀ mr pemberton tọ̀ tọ̀ ẹ̀fún brada hundred máa wà nìjẹ́ náà lọ. ẹ òfin kẹfẹ tẹ náà lẹ́yìn pé kò kíhun gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbádùn ayé wàhálà tí wọ́n nìyẹn. iphone fourteen iphone fourteen iphone sixteen tí wọ́n torí ẹ̀ gé orí obìnrin ní ibi iphone fifteen wọ́n torí ẹ̀sùn obìnrin méjì kí ń lọ báyìí ẹ̀jẹ̀ sì ń tà lára rẹ̀ wọ́n gbé lọ wọ́n lò ó nítorí àìbò thirteen fourteen àìbò fourteen kankan tẹ́ ẹ̀kọ́ kí wọn àwọn ọmọ primary àwọn ni wọ́n ṣe ní China àwọn ọmọ primary school wọ́n ṣe ogun bá kéèkì wàhálà ìtàbá kí wọn lọ adébáyà adáwò ni kí ni bó wọn ẹ bá kí wọn lọ yìí alhamdulilayi rabbil alamin. الرحمن الرحيم قول لي مالك يوم الدين gbàgbé ẹ̀ síta ọlọ́run ṣàánú mi mo gbàgbé ebi ní ìmọ̀ mo ti wá bẹ̀rẹ̀ bá díà ẹ̀ bá ń gé lọ. الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين وقف àwọn wá rò pé mo gbàgbé ni ọ dé ìdí náà sọ̀rọ̀ àbúrò. ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ gbádùn. gbogbo ìlú wọn gbogbo wàhálà wọn gbogbo fìtínà òyìnbó wọ́n bẹ́ẹ̀ bí bí wọ́n jókòó ní tiwọn bá rìsáàsì lọ́wọ́ èyí ṣe tí pílẹ́ẹ̀nì tí wọ́n máa wálẹ̀ tí wọ́n máa jóná tí wọ́n bẹ̀ nìyẹn lọ wọ́n máa ń tíráì wọ́n bẹ̀ ṣe trashut kí lè má bẹ̀rẹ̀ yìí kí máa gbé ní wọ́n bẹ̀ ṣe parachut bí wọ́n ti kọ́ dòó inú wo ṣe hàn jẹ bí ọ̀rọ̀ agbé kalẹ̀ yẹ́ẹ́jẹ́ àdìmọ̀ jóná mọ́ wọ́n jókòó wọ́n ṣe yí gbogbo ọpọlọpẹ bóòlù tí bọ́dà rí ó ti dá ọ̀hádọ̀ ẹjọ́ yìí ẹgbẹ́ òsì ẹgbẹ́gbẹ́gbẹ́ ọ̀dọ̀ rẹ wọ́n wá káàkiri ìwọ lọ káàkiri lọ́wọ́ gbogbo nǹkan táwọn méjèèjì là ń lò ìwọ ló kó dání ṣé eré rẹ ló kó dání o. àwọn akókò dání ọwọ́ àlèmọ́ aládùúgbò mi máa ń tù sí ìlà bàbá lúkù ọba jẹ́ pure water eléyìí ikú ọmọ. عليك شاملة فالعمر محدود. ó ti wá dájú ayé tó àlìkíyàmọ̀ bẹ́lẹ̀ àwọn kan bẹ ní tẹ́lifí ẹrú tó wọ́n ti sin wọn. èmi rẹ náà bọ̀ wá rí bẹ́ẹ̀ wọ́n ti wá tẹ́tàkàdúgbò padà. àní bí a ti ń bẹ́ sàárè nígbà yẹn lómi ti tún pé yìí máa ẹ̀lú ẹ̀lú ládé ẹ lọ kóde níbẹ̀ mo ti sanwó fún ẹ two hours náà máa lò à ń sin kinní lọ́wọ́ ni wọ́n fẹ́lẹ́ láti èkó ẹ̀gbọ́n mi à ń sin òkú yìí sì gbé omi. ìwọ tó bá ti wá kírun tó ọjà sí ọlọ́wọ́ ó kùn ọwọ́ ayé asán ayé rẹ̀ bàjẹ́. ìtọ́lù ọ̀dẹ́ bá awùwalùmọ̀ ìyá hàásù. Yóò àfi yóò wẹ̀ kìyàmà àsọ̀dá. Adébálá àkókò tí wọ́n bí ọmọ àgbẹ̀bí Adama ikúta bí báyìí ká gbé wọn sàárè ètò wọ́n bí ni wọ́n bí ní ọ̀rọ̀ wákàtí mara. Ẹlòmí ò ní torí ẹlòmí náà màláìka bá jí ìdíwá ìlú sàárè. Irun rẹ̀ dà ọmọ Jówi ọmọ Jówi ni àjẹká mú mi àwọn àbúrò àti mú ọ ní ìlú. Má a sọ ìlà kàzáre. kẹta mú wa lẹ́lẹ́ kẹta olù ọwájú kulẹ̀ ó ti mọ̀ pé àwọn máa ń mọ̀ sọ pé ẹni tó bá lẹ́sẹ̀ tí ó farabalẹ̀ kí ìṣáájú dáadáa bọ́ba lórí asámú sẹ́rù rẹ̀ ní farabalẹ̀ mélòó ló kí tẹ̀tẹ̀lẹ̀ gẹ̀ẹ́tì lọ́dọ̀ náà ọwájú kú asálámà rákà àkọ́kọ́ àtúntálámà rákà kejì asálámà rákà kẹta asálámà rákà kẹrin awádìí lẹ́lẹ́ka àrùn kúrò wáyé. Now we put up the tá a fi kí bẹ̀rẹ̀ ní ojókòó rẹ̀ ọba lọ bẹ lọ́hùn lórí nǹkan kan lọ́hùn òsè kò lè sí. kò lè sí. àwọn kẹta mú ayé yìí sọ̀rọ̀ fún ọ láàárọ̀ wọ́n máa lò bọ̀ wọ́n máa lò bọ̀ ayé wọn tó tàdágàtà ọlọ́run kí àwọn fámìlì yìí bàbá di lọ́sàn-án ìjọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn wọ́n bára jẹun gbẹ̀yìn ayé mi. àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ wọ́n ti ń lò lọ́dọ̀ àárọ̀ báyìí wọn ò ní kẹ̀kẹ́ báyìí nísìnyí wọn ò ní kankan ọlọ́run sì wọ́n pé ẹ̀jẹ̀ ọdọ̀ ọ̀sán bọ́bá dì ọ̀sán ayé ọmọ wa pé dẹ́mọ̀ náà yín wọ́n lò lọ́wọ́ báyìí. àwọn kan ò sì ní ní àwọn bàbá tó bí wọn ò ní àwọn eléyìí náà tí wọ́n bí yìí náà ò ní ní àwọn ọmọ táwọn eléyìí náà bí náà ò ní ní ìran ìran kan ètò ìdìbò kíní àbí wọn rí wọn ìran méje ètò ìdìbò ẹ̀ẹ́dẹ̀jìnà ní twenty four ìran. òsì lọ́pàá ẹ̀rìn jìnnà ní. wọ́n bá kẹ́yìn irú èyí ọ jàsá kì í ṣe yìí ní ọ̀dọ̀ ọ fáwọn adébára. wọ́n bá kẹ́yìn àtọ́fà lè máa ṣe ẹ̀ lọ́lẹ̀ haúsá ọ̀tọ̀rọ̀ owó tọ́ba délé ọ àwọn mélòó làwọn bí. gbogbo wa a ti wà bí fún wa. àwọn tí ń nìkan lẹ́yìn táwọn yìí fún aláàjì lẹ́yìn mú ní ìdájà kù ẹ fún ìdájà kù ẹ bá ti kí màmá ṣe náà gbọ́ alẹ́lẹ́ oge pé ká tún abẹ́rẹ́ kíkan fún sákìrù ààrẹ lè ti ń pè kankan. one bag of rice èèyàn bíi five hundred people kálukú gbé tiẹ̀ àti mílíkì àti owó ààrẹ lè ti ń pè é. ìwọ̀n náà kó fún wa mọ́ kó o fún wa mákàrà àdúgbò ògbà yé ní ọ̀tọ̀ kó o rí òfin mákàtà wa lọ́rẹ̀ ládùúgbò mákà òsì náà tó fún wa mákà àyà mákà ara àmù tá a máa bí o ti rówó náà tó ló fún wa mákà náà ògbà yé ní ọmọ kó wọ̀ lọ fún yà mákà àti sàlámà ló sọ fún bàbá ìgè dàdárí àwọn èyí ẹgbẹ́ dàdárí lọ́rọ̀ yìí ni wàásì ọlọ́run bàbá ìgè sáàdù alánàbíyù nìkàrí ẹgbọ́n kan alánàbíyù sọ́ọ́lù wa lẹ́nu nàbí olùkàrí kàrúgbé sọ̀rọ̀ dá ọ̀rọ̀ sọ́la èmi alahaj alisebi ọlọ́run mo rán àbáàlà tí mọ́kà ọba ìdíkẹ́ bẹ̀rẹ̀ àbáàlà tí níbi à dáàdi ẹ̀rẹ́ ẹ̀rọ ẹ̀rẹ́ ẹ̀rọ mi. gbogbo ayé ti mà fún òlọ́rọ̀ àbáàlà tí mọ́kà ẹ lọ lè haúsá èèyàn rán rẹ́ẹ̀dì èèyàn ní mọ́kà wọn ò mẹ́rin ọ̀rọ̀ àwọn kálukú dé lọlé ẹ̀ ní alọ́ra wọn mọ́ ká ara ẹ̀ méjì ni wàhálà wa pọ̀ láti ká mọ́tálásí bọ̀ lárúkù awádọ̀ bá wa ẹyọ kan wá ẹyọ kan àdìjọ́mọ́ mo ti ra máìkì ẹ̀ láti ká ẹ látàná mo ti ní kí wọ́n dè é kí ni sóore náà nù ẹtí ọba sóore ẹ̀kọ́ kí ti ṣe é ẹ̀kọ́ kí wọ́n ti ṣe é o afọ ẹ̀yà tafakar fi azumatillah. ọmọ ìyá mi ìtọ́wọ́ jàdá yìí lónìí tafakar fi azumatillah tafakar fi azumatillah ìwọ náà ti ògbómi lóore wà á ronú nípa ọ̀gá ńlá ọlọ́run. wà á jẹ́ ibi ìhè. bàbá ronú nípa ọ̀gá ńlá ọlọ́run wà ronú tẹ́lẹ̀ kejì nípa kí wà á jẹ́ ibi ìhè àwọn asẹ́ ìsí ọlọ́run àrísí ìmọ̀ ìmọ̀ tọ́lọ̀ wọn àṣẹ. wọ̀yẹ̀ ó máa tògùn la sára ríro. ọmọ ẹ̀yà ni ìbọn bá kírun tán tó ń fàtẹ̀sùbá wà á rán ọkà rẹ̀ níṣẹ́ máa rántí ijó dábìrì wa gba àṣírí gbogbo wa pọ̀ wá tún yányá. wọ́n ọmọ mẹ́rin ló bí ẹyọ kan ní tọkọ. olùdarí kìá wọn àwọn ọmọ nísìnyí òbí lọ́dọ̀ àkó máa mọ̀ báwa dáa ni. àlọ́wọ́ ni ìlú èdè yìí. wọ́n fi kọ́ làwọn aláàjì wa wọ́n lọ́wọ́ alábẹ́ tẹ́ǹtì green yẹn aláàjì kọ́ lọ́mọ o. wọ́n tó wọn èyí ọlọ́mọ tó sì mọ̀ báwa gbọ́ ó tó wá múra sí o. àlọ́wọ́ ni ìlú èdè yìí. àmà ni ó ń gbé. àmọ̀lẹ́kẹ̀ láti ẹ̀kú wọ̀ báyìí gbé ọ̀pọ̀ wa wọ sàárè ẹsẹ̀ mẹ́fà wọ́n ti ẹ̀ máa já pẹ̀sẹ̀ mẹ́fà ẹsẹ̀ mẹ́fà yìí abáfúndé ti léde ọ̀rẹ́ mi eléyìí tayọ ọ̀sẹ̀ mẹ́fà èyí tẹ èyí tẹ kù í. gbogbo olúwa báyìí àwọn wọ̀nyí ẹsẹ̀ mẹ́fà ṣẹ́ẹ̀ṣẹ̀ ìdílé ìfà kó àwọn tí ó wẹ̀ mí wọn ò ní wàhálà kan tí wọ́n ti mo fún yẹn jù. ẹ dábàá àwọn tí wọ́n ti ní ẹja máa mọ̀ wọ́n ká máa kí wọn o.

ó ti yé mi lẹ́tí mọ́. àwọn mo ti mọ bẹ́ẹ̀ ṣé ti yé wọn rẹ̀ kí ni mo ti mọ wa. ó ti yé mi slogan la. Allahu akbar ọlọ́wọ́ àdúgbò ẹ̀ ọlọ́wọ́ tẹ iná ló ń fà ọ̀nà àkùrọ̀ àmì àbí. afọ yàyà. wọ́n ń dìmọ̀ àlá àdúrà. àìkéré nínú ayé àwọn tí mo fẹ́ kí mo kéré nínú ayé they are malam real malam àfa àwọn amúṣe àfáwò ní lọ́ọ̀gá yìí ọmọ bàbá wa àdámọ̀lẹ̀ yàkínì lọ́yọ̀ àfa ni ó sì ní mímà kéèkì sá àbọ̀wò ní pálapàla àfa àwọn amúṣe àfáwò gbogbo tẹ̀ ń bá ọlọ́run ọlọ́wọ́n bá mi ṣe fún yín. amínà. gbogbo bí oúnjẹ bá lọ ọlọ́wọ́n máa wà pẹ̀lú yín. amínà. àwọn olólùfẹ́ wa púpọ̀ ni bàbá wa ni wọ́n jòkó sí mi èèyàn dáadáa ni wọ́n ọlọ́wọ́n mọ̀ láwọn tó fi àbáwọ̀ àgbà títẹ́ ẹ bá ti fọwọ́ lé báyìí ọlọ́wọ́n sì máa fẹ́ ọmọ fọwọ́ tẹ́lẹ̀ tí yóò máa lè. amínà. gbogbo bí yín kí gbogbo àfáà ti máa bẹ lábẹ́ tẹ́ǹtì ẹ̀dá kù. وانتم على ذنوبها ẹni tẹ wájà záàkì sàbámà máa sàbámà kí kàjẹ láì lórí ẹ̀jẹ̀ tó ṣẹ̀ òye eyín tó ṣẹ́ látọ̀ bẹ̀ kú díà ọ̀sẹ̀ gbé àwọn ẹ̀dúró yẹ wájú ọlọ́jà kìá wà ẹ̀yin sẹ́yìn sẹ́yìn wù ní ẹ̀yin lẹ kó yàjẹ́ wa lórí ilẹ̀ nàìjíríà yìí ọlọ́run lọ́mọ ayé bàbá Tinubu tí wọn ò bá bí sáyé ẹlẹ́gbẹ̀ẹ́ bá wọn yókù lọ ó kú bàbá yìí nìkan ọlọ́run lọ́mọ ayé dáńgó bàbá ayé wa ẹlẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run lọ́mọ ayé rà ló bàbá ayé wa ẹlẹ́gbẹ̀ẹ́ wọn dànù ọkẹ́ ẹ̀rọ kọ̀ọ̀kan ẹ̀rọ kọ̀ọ̀kan òun kọ̀ wá sí ìlú wa stéètì mi ni wọ́n wà. ẹ̀wù síríìtì yìí tọ́ba délé tọ́ba mọ̀kọ́ tọ́ba jáde pé tá Àlàájì Buhari wílẹ̀ gan jàdá jẹ ọyẹ kéèyàn ó wò àdúgbò wa yìí olówó mélòó ló jẹ wá wà kò sówó mọ́ lẹ́yìn bàtà àwọn aláàjì kéré ti kú kò sówó wò kankan mọ́ síríìtì wa yìí ọ̀tàn ọ̀tàn. ẹ̀ṣẹ̀ tá a bá rántí tá à ń tú bá tínú wá ń bàjẹ́ ọlọ́run ní mo gbà á àmọ́ ẹ̀ṣẹ̀ tó ọ rántí ìwọ náà wájú kan rẹ̀ áá àkàndé ọlọ́run tó mọ iye èèyàn tí mo kú lórí tí mo ní kọ́ lọ yẹ òwe dànù ó ti gbá ìkẹ́ àmọ́ àpò rè láti rí jìmọ̀. wàhálà iná ọjà alámà wà jí síra. ọmọ ìyá mi wá sọ́ra rẹ̀ látara ná ìdájà náà wà jí síra àtàfàrà rẹ̀ bíríìjì ẹ̀ tọ́tọ̀ débẹ̀ ọmọ ìyá mi dàkún ṣọ́ra bẹ̀. wọ́n ti mú kí àwọn ẹ̀lẹ́ láàyè. orí mo fi yín mu kí ájì àwa tó kọrin kí wa káàbọ̀. ọmọ ìyá mi lágbára ọlọ́run ọ̀gá bó o ti ń wò gègé ìdágbájá ti wá ga sẹ́ni náà ọ̀gá ọlọ́run wọra gbogbo ẹjọ́ bọ̀ sáámi ní àyè ọ̀gá ju gbogbo wọn lọ. èyí ò tó bẹ́ẹ̀ ẹ bá wa fi wọ́n síbi tí wọ́n jòkó ẹ bá wa fi wọ́n síbi tí wọ́n jòkó adébára tí wọ́n jòkó. wọ́n kí wọ́n kú. واترك sáré ìsàkúsà wọ́tú ilà amúra lè la ọ̀rọ̀ rẹ̀ fọ́ọ̀mù. fa iná hókìmẹ̀ lè wàrà.